فإن أصدق الحديث كلام الله وخير الأبي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọ̀pẹ́fún ọlọ́run ọba alhamdulillah. Ọlọ́run ọba ìtúṣe pé òun náà ní ọpẹ́ orí tó ga jù tí ọlọ́run ọba ṣe fún ìyá àti ẹ̀yìn òun náà ní pé ọlọ́run ọba oṣù wá ní mùsùlùmí àìyí jẹ́ mùsùlùmí náà ọlọ́run méjì kó tẹ̀lẹ̀ sí wa àbẹ̀lọ́run ọlọ́run kó pàwá lẹ́ni tí a jẹ́ mùsùlùmí àbẹ̀lọ́run ní ọlọ́run ọba jẹ́ kí ìsìlámù ń fún wa nínú tààrí àbẹ̀lọ́ àwọn fọ́kàn pé kí ìsìláàmù owúrò fún wa ní gbangba ta àìsìláàmù tọ́lọ́run tó wá lè ìsìláàmù ní kàtíyà àti ẹ̀mí láti jẹ́ ẹni àjẹ́ náà orí ẹlẹ́ẹ̀kejì kí a láti máa ṣèlú sí àwọn ṣèlú pẹ̀lú àwọn ọlọ́wọ́ bá orí àlọ́lọ́wọ́ bá fún wa ní àlàáfíà láti lè fi máa lòó nínú a ṣe ìlú ọlọ́run tó sáré fún àlàáfíà fún wa gbogbo àwọn tí ò ní àlàáfíà ọlọ́run tó bá sàmúkú àlàáfíà fún àwọn náà tó bá ṣe àlàáfíà fún wa orí ẹlẹ́ẹ̀kẹta àti àlúmọ́dúpẹ́ òun láàrin lórí ìfọ̀kànbalẹ̀ ìtí ọlọ́run ọba tó fi sí agbègbè wọn yìí tí ọlọ́run ọba tó fi ká lè ìfọ̀kànbalẹ̀ sí agbègbè wọn yìí èyí tí ó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá lọ tó jẹ́ wípé ní ìtò lágbára tọ́lọ́run tí wọ́n bá mú kúrò lórílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bá mú kúrò tààyà lóde tí ní o tó wá padà mọ́ gbogbo orí tó kù tọ́lọ́wọ́ bá ṣe fún wa oná àlàbùtẹ̀ rẹ̀ fún ọlọ́run tí ọlọ́run bá tí ó ti sàlẹ̀ fún wọn fún wa àwọn orí kó sọ́dọ̀ ọ̀nà fún ìlú fún àwọn bá èyí náà sí ẹ̀nà àgbọ́ ọ̀pọ̀lọpọ̀ tó sọ́dọ̀ fún ẹ̀mí náà àti ní àti ẹni kọ́mẹ́sí kọ́nà náà lọ sí wá ní àǹfààní láàkọ́ọ̀lọ́ àkúgbọ́ta ìlà ìlà ìlà ìlà ìjọsí ìwádìí tàná ó wáyé láti àyà pọ́ọ̀tì àti abala nínú àyà pọ́ọ̀tì 2 ìsinmi wa tò ní yóò máa wáyé ní ayára ọ̀sìkí ọ̀nà láti ìrìnlẹ̀ ọdẹ̀ tí a sàárè abala díẹ̀ níbẹ̀ lánàá ọlọ́run ọba jókòó ní wa wípé ìtọ́bá wo òun ọlọ́run lòun ó ṣe fún òṣìṣẹ́ ọlọ́run tó bá wo òun òun lè jẹ́ kọ́ ní bí òun wọ́n ti fi àjẹ́ àwọn tí wọ́n jẹ́ kẹfẹ́ yìí tó bá dẹ̀ wọn ọrùn òun lè jẹ́ kọjá ní pé lẹ́yìn ìgbà tí ọba kú gan òun náà ní òun tó fi àjẹ́ àwọn kẹfẹ́ ọlọ́run wọn sọ fánà sí ìgbé ìtọ́kàn òun náà lè kó jíṣẹ́ ìtọ́tẹ̀kọ́ ọlọ́run náà ní pé tí àwọn kèbèrè ọ̀gá fi lè tún bá ọlọ́run náà fi wọ́n lè rìn ìta tí wọ́n ń ṣe ikú fi àti wọn lẹ́yìn náà ọlọ́run fi àwọn kèbèrè jáde ìgbẹ́ tí wọ́n lọ rùn náà náà àwọn ọlọ́run ọba àwọn lẹ́gbẹ̀ẹ́ pé àní àwọn ilẹ̀ ẹlẹ́kùn ní ẹgbẹ̀gbẹ̀ alẹ́sọ̀ tó wá wọ́n fẹ́ ìyàánù ṣùgbọ́n wọ́n lọ́kùnjú ní alẹ́bù mọ́kùnrin gbogbo ọmọ wọn tí wọ́n ní pátáyáyá ọlọ́run òjò sáǹfààní gbogbo orí ẹ̀tí ń gbógun ti ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n gbógun ti àwọn àmẹ́bí ọlọ́run tí wọ́n gbógun ti gbogbo àwọn tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ ọlọ́run gbogbo tí wọ́n ń ṣe yìí wọ́n kàn ń ṣe lásán ni ọlọ́run ọba òjò nílapa níbi ẹ̀sìn ọlọ́run ọlọ́run ọba ń sọ fún àwọn akìtòrí náà wípé àwọn tó ṣáájú lọ gbogbo ọmọ òun ni wọ́n ti dá jẹ́ tí máa sọ̀rọ̀ àwọn àmẹ́bí ọlọ́run ọlọ́run ni mọ́ta akọ mọ́sùlù níbi ìgbàtọ́ sọ̀rọ̀ mọ́ta ó sọ fún wa wípé ète wa nígbàtọ́ fẹ́ pé ìyẹn ni pé ètè tó tóbi gáà sọ̀rọ̀ mọ̀mọ́kàrú mọ̀kàrú ìbáàrọ̀ ni wọ́n dé ṣe ètè tí wọ́n dáyọ̀ pé kí ló ètè tó tóbi sọ̀rọ̀ jẹ́ pé àìmẹ́lẹ́ ààyè olọ́run ọba tó ti dákọ̀ wọ́n mọ́ sọ̀rọ̀ ọ̀pọ̀ so àìmọye ìgbàlódún wá ní wọ́n mọ́ sọ̀rọ̀ lọ́kẹ́rà ọlọ́dún wá ní ìlú sàkíyè ìpè wọ́n jẹ́ ìfẹ́ sọ̀rọ̀ gẹ́gbọ́lọ́gbọ́ wà ní bí wọ́n kúrú bí kàbẹ̀ bí nà kápàlù àwọn afẹ́fẹ́ nígbà tí wọ́n ń dá ọ̀gbọ́n ìwọ̀n sọ látà bẹ́ẹ̀ mọ́kìrù èyí tí máa wá látọ̀dọ̀ àwọn tí wọ́n já wọn kèdè yìí àyùmọ̀ ti mú àyùmọ̀ ìdìbò òmò ète ọgbọ́n tí wọ́n rọ̀ bá wọn mọ́ láti lè fi ba nǹkan jẹ́ èyí tá a máa fi àléébù kàn tá a máa fẹnu àfẹ́ kàn òun náà ni máa wá látọ̀dọ̀ wọn. ṣùgbọ́n náà wọn bá tàbí kí kọ́sìrù sọ́dọ̀ ọlọ́run sípà kan nínú sípà ọlọ́run sípà ìwà yìí lọ́dọ̀ ọlọ́run ọba ìyẹn ni pé àwọn àbá ọlọ́run ní àwọn tètè ìdètè wà mọ́kàrọ̀ lọ ọlọ́run ọba akọ́mọ́sọgbọ́n náà wà mọ́kàrọ̀ lọ àwọn àbá ní

lọ́jọ́ ẹgbẹ́ dídá nǹkan máa jẹ́ kò ní nílé wúlò ọlọ́run bá ti bá wọn sínú ẹ̀rẹ̀ ọlọ́run bá wọn sínú tí ètè wọn kọmọ òkúrò ọlọ́run bá wọn sínú rẹ̀ àwọn apá wa wọ́n ti kó lé wa wípé torí ọlọ́run ọba tèrè ṣe àwọn ọlọ́pẹ́ ẹ̀wẹ́ tí wọ́n jẹ́ ní aburú nípa ọgbẹ́ ẹ̀wẹ́ gbọ́ọ̀lọ́run báyìí kù ní tàǹkìrí náà ọgbọ́n tọ́lọ́run ọba fi ń mú wọn oore ní bẹ́ńbẹ́ dáadáa ní bẹ́ńbẹ́ sórí orí ọlọ́run ọba ni èyí tó jẹ́ ìjẹ́ ọjọ́ pé ọlọ́run ọba rízìn lọ́wọ́ ọmọ fẹ́ mú wa ìpẹ́yẹ mẹ́kọ̀ọ́ mú abí rízìn ìgbọ́nà ọ̀fà ọlọ́wà ń gbé ìlúlò lábọ́lá ọba rẹ̀ ni mákìrù jẹ ní à torí tí kan yá àlàmù torí bí ọlọ́run ọba yà àlámù máa tẹ́kì sí mú kúrù náà gbogbo jẹ́ ìkọ́ ọ̀kan ṣe ọlọ́run èmi ọmọ ìsìn tẹ́kì àbá àwọn nígbàtí bàmà ṣùgbọ́n láwọn ọba ń bí hàn gbogbo tẹ́mìkọ́ ọ̀kan ṣe ń tẹ́ ọlọ́run ọba mọ̀ bí bá fi ń ṣe lọ́lọ́run ọba mọ̀ kò sí jẹ́nìkan bẹ́ẹ̀ ṣe láàárín àsìkò kékeré sásìkò kékeré kejì tí ó wà jẹ́ pé kí ni ó tí ó wà sẹ́yìn ọlọ́run kò sí kí ni ọlọ́run rárá ìyẹn ló jẹ́ jẹ́ òṣèṣe tó fẹ́ ìyàn ọlọ́run ọlọ́run ọba òun ni ááyùmù jíjẹ́ bí ìsàrá ìrọ̀wà jọmọ́ ìrọ̀ sọ gbogbo ìjọba pamọ́ ọlọ́run bá mọ̀ so ìjọba náà ọ̀tọ́mọ́tọ́nà náà Tílọ́tàrà rẹ̀ ìjọba ọba ti jẹ́ pé olóní àlùmọ́kùnrin jẹ́ wọn wá yára lámú máa fẹ́ tí wọ́n fún mi lábẹ́ gbogbo ìdáhùn. ọlọ́wọ́ ọlọ́wọ́ tó máa gbogbo sẹ́ǹdì kọ̀ọ̀kan sí ọlọ́wọ́ ọba mọ́. òun náà dẹ̀ ni ọba lẹ́gbẹ́ lọ́ọ̀tẹ̀ ní kọ̀ọ̀kan lẹ́sàn nǹkan tó bá ti náà. وسيعلم الكفار لمن يكون الكافر. ọlọ́wọ́ ń sàlàyé fún wa nípa àwọn kèbèrè torí pé àwọn òun jẹ́ máa gbọ́gbọ́n wọ́n àpọ̀lọ́ ọmọ ní ògbòrí o àwọn kèbèrè ká máa pọ̀lọ́ ní ògbòrí o ṣùgbọ́n wọ́n máa dọ́gbọ́n ni àwọn yẹ̀rù bí torí ní àti mòdòdó tó gbogbo ọjọ́ ọba ti kọ́ ẹ̀fẹ́ ó tẹ̀lẹ̀ sí onímọ̀ sí náà pẹ̀lá nàbí fánàbí ó pa wọn yóò tẹ̀ jàgbà ó tẹ̀lẹ̀ sí wọn wọ́n ti tún dọ́gbá dọ́gbá dọ́gbá dọ́gbá tó bẹ̀rẹ̀ tẹ̀lẹ̀ sí tó látara bẹ́ẹ̀ òun náà ti rí jẹ́ àwọn agbègbè yìí ọlọ́ni wọ́ta yá alámọ̀lùkù pa ọlọ́ni àwọn agbègbè yìí bọ̀ wá mọ̀ wọ́n mọ̀ nígbà ni ó kúpa dáa tó àwọn kẹ̀kẹ́ nígbọ́ wà náà ìgbé nígbà ní wọ́n bá dá tààlẹ̀ ní tó nílé ìgbẹ̀yìn àtẹ̀kìtìmọ̀ ní tẹ̀lifíà kẹ́yìn ilé ìgbẹ̀yìn oná ní àti túmọ̀ rẹ̀ fún wa pé ilé ilé wípé ìjàm̀má tó àbù ilé ìgbẹ̀yìn ta ló ní ilé ìgbẹ̀yìn pátálẹ̀ alámù ikú pa àwọn àjẹ̀bẹ̀ ní àwọn àjẹ̀bẹ̀ nígbà wà á mà ta lẹni tó ní ilé ìgbẹ̀yìn àwọn àjẹ̀bẹ̀ nígbà wà á mà so ilé ìgbẹ̀yìn náà lẹni tí ó àjẹ̀bẹ̀ náà kò sí èmi jí bẹ́ẹ̀ ọlọ́gbọ́n bá gbé wọn ní á ti bá tú nílùú lẹ́yìn òkẹni tó wà fún àyàfàwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́run níbi yìí a rí kíra àtọwà ìpé wàtàyà lámù nìka fíru nígbà nìka máa ń nínú àwọn kíra àtàmì a ní kíra àtọjẹ́ wípé wàtàyà lámù nìka fíru òun lọ́wà bẹ́ẹ̀ wàtàyà lámù nìka alikáàfihù sọ kọlùrù ó kàbẹ́ wọ́ta yá lámù alikáàfihù bẹ́ẹ̀ ni àbújáfà ó kàbẹ́ sọ kọlùrù ọ́dá náà sí ìlú wà sọ àbújáfà nínú ọjọ́ ní ìgbàmà wọ́pù kẹfíìm albábíwà kúmbò wọ́n àbúwọ́ ámúrí lórí àfisún sí àwọn kan síngúlà ní wọ́n kà bọ́lẹ̀ pé wọ́n ṣù náà síngúlà náà ló náà kà ní wọ́n fẹ́ ka pàṣàyà alámú lè ká fíìmù ìlú ọ̀gá fi àtòjú pé rọ́ọ̀kì ẹ̀kẹ̀rù kìtì ló máa ṣe so tàbáwọ̀ àwọn tó ka pàṣàyà alámú lè ká fíìmù so àwọn méjì ọkùnrin lọ́ka pàṣàyà alámú lè ká fíìmù náà kà ní síngúlà náà àwọn tó kú àwọn kàní jamu tẹ̀sí wata ya lamu da ku kafa su ma na kira da na kira su sha a kira su a sha za ilẹ̀ mìíràn ìrọ̀ àfẹ́fẹ́ wọn ti kà tẹ́lẹ̀ tó wá jẹ́ wípé nígbàtí wọ́n ka ìrọ̀ àgbẹ̀yìn ta mà sí alẹ́ àrùbọ́sù àlàáfíà kíkà àti ìgbẹ̀yìn ó jẹ́ ìrá àtọ́jẹ́ wípé wọ́n ti ẹ̀ndọ́ọ̀sì àwọn tá padà máa ń kà ìtọ́ka fún ẹ̀ndọ́ọ̀sì náà ni wàtàyálámù ìfà àti wàtàyálámù ìkáfíru ṣùgbọ́n kìrá àwọn àrọ́dọ́ wọn nínú kìrá tí màṣírù tí wọ́n gbà wá ti kìrá màṣírù pé wàtàyálámù ìkáfíru náà liman okubat ga yàrá àtàgbà àrọ́gbà ọgbà ìgbọ̀n ká omi wáta lálámù ilẹ̀ nínú káfà mú liman okubat ga ìgbọ̀n kankan náà wọ́n gbọ́n jù tó wàtà yálámù ká ìgbèrí jámùkù ọmọ jámùn kò ní ìgbẹ̀rẹ̀ gbọ́dọ̀ àkáfẹ́ wá ní síngúlà kò ní ìgbẹ̀rẹ̀ wá ní síngúlà kò túnmọ̀ sí ní oòrùn òtún máa jẹ́ amúkùn láti fàlà bẹ́ẹ̀ máa sọ pé gbogbo ìbèrè náà ni wọ́n sọ ìkìlọ̀ pẹ̀lú ìlú gbogbo àwọn ìbèrè ń bọ̀ wá máa nígbà ní kò bá dà bẹ́ẹ̀ ká ní kò fáàrù gbogbo ká ní ká àfihàn náà tó ká ní kí ló alẹ́ nínú ẹ̀ká fáàrù gbogbo ẹ̀fàdá yẹnyá sọ̀rọ̀ sígápù yẹn ògbómìnira ìlú ọwọ́ àmẹ́ ṣùgbọ́n kìrá gẹ̀gẹ̀ tó jẹ́ kí a gbọ́dọ̀ máa kà ní ìsìn tí ò ní jẹ́ kí ni ọ̀rọ̀ ṣáàdà òun náà ní pé káàkàá pẹ̀lú wáṣàyá lámùlì káàfíìrù ẹlẹ́ẹ̀kejì wàṣàyá lámùlì kò fà tó bá jọ̀rọ̀ bí méjèèjì yẹn kìrá rẹ̀ máa jẹ́ kí ni ọ̀rọ̀ ṣáàdà wọn fẹ́ káàkàá wọn káàkàá ó ti kó lọ sí káàkàá

gbogbo dáadáa ìgbẹ́gbẹ́ pè ní sáàlẹ́nu ẹnìjẹ́ ẹnìkẹ́ gbà lẹ́nu ẹnìkan ó sọ bẹ́ẹ̀ nìkan bóòrò ní lẹ́gbẹ́ àwọn sọ̀rọ̀ ọkà bẹ́ẹ̀ nìkan tó tó lè kàjá ní oníṣẹ́ la wàhálà ìsára ní ẹ̀rọ sáàlẹ́nu ẹ̀wà lọ́nà àdìsí ọba sáàlẹ́nu àwọn bí wọ́n ti ń kàkùrà ní ìfúnra wọn bá kà ní bí ti kà ẹjọ́ kalábìrẹ̀ tó tó ìgbẹ́ni kejì tòótọ́ kà fún

wípé àtàwọn tí a ṣe nínú ààyà yìí ó ń sọ fún wa ìṣe tí àwọn àpèsè yìí tó jẹ́ ìṣèjú tó burú gbáà ilé jẹ́ àwọn agbègbè rí ọlọ́run fẹ́ máa ń wó ẹ̀sùn ní ṣubú rẹ̀ ètè wọn náà ni wọ́n fẹ́ wó ẹ̀sùn ṣubú rẹ̀ wọ́n fẹ́ wáwọn òjijì ọlọ́run máa ṣubú rẹ̀ ẹni bá ń kẹ́sì wọ́n fẹ́ máa ṣubú rẹ̀ àǹfààní aláìsèkì náà ń gbé àwọn náà rí pé ọlọ́run ló ní gbogbo bàbí fún àìfún alẹ́sàn yẹn gbogbo ọgbọ́n wọn bá dáyẹ́yẹ́ ọlọ́run lágbàrá lórí àwọn náà ti rí gbogbo ọ̀dọ̀ táàmù túnmọ̀ rẹ̀ ọlọ́run lágbàrá lórí tọ̀lẹ́gbàgbà náà ọlọ́wọ́ bá sọ pé òun tó ń dúbí lágbára ní ọlọ́wọ́ bá mọ̀ gbogbo ákíbà ọ̀bẹ̀ olùgbẹ́ mọ́lẹ́gbẹ́ ákíbà ọ̀bẹ̀ ákíbà mùsùlùmí ní àjẹ́nà ákíbà àwọn kèfèrè ní ọlọ́run tí ó rọ̀ ọ̀nà ìgbà gbogbo ẹ̀rọ àwọn kèfèrè tí bọ̀ wà máa tó bá ti ọdún ìgbà náà ayàtúgbẹ́yìn ويقول ọlọ́ọ̀bá ó ń sàlàyé fún wa wípé àwọn akèdè yìí ọ̀kan nínú ọgbọ́n wọn lọ́lọ́rọ̀ mọ́sànlẹ̀ ọlọ́rọ̀ tí wọ́n ní ọgbọ́n wọn ọ̀kan nínú èdè ni òun náà ní pé wọ́n wà lọ bá nàbí ọ̀pọ̀lọpọ̀ lọ rí ni ẹ àlẹ̀dínà káfàrù àwọn kèbèrè máa sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n máa sọ báyìí pé látàmú ìsànà wọ́n wá ní ẹgbẹ́ ọlọ́wọ́ bá fọ́lọ́rọ́ ń jẹ́ ó ní sójúṣẹ́ máa àmsárakàn lọ ọlọ́wọ́ ń jẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ sọ́rọ̀ èyí tó jẹ́ gbígbẹ́ onírọ́bí ọlọ́run kọlọ ọlọ́run tẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ pàdà tọba sọ bẹ́ẹ̀ pàdà ní wọ́n gbẹ́gbọ́rọ̀ lọ́ba ọlọ́run tẹ́ afẹ́rí ẹ̀ ẹ̀rẹ́dẹ̀ lórí pé kí ni ọlọ́run ọba lọ́rọ̀un tẹ́ afẹ́rí ẹ̀rẹ́dẹ̀ lórí pé kí ọ̀kan nínú àwọn ibi àwọn ẹ̀bẹ̀ nínú ọlọ́wà ní kíni káàkiri yóò sọ fún wọn Òǹkàfà bí láàrín ṣe ìlú ọ̀rẹ́ ìrìnàkọ́rùn-ún. Kúrì ilé gẹ́gbà bí láàrín ṣe báyìí ò máa wà pẹ̀lú bí i kàfà sọ ọlọ́run ọba kàfà ọlọ́run ọba lọ́ba ló jẹ́ wípé ilẹ̀ tí ìkò ọba tó máa tó ní káfàlọ́ yẹn pé káfàlọ́ olùkùnfà ọlọ́run ọba máa tó àwọn akẹ́kẹ́ ní sọ̀rọ̀ ṣẹ̀dí ìgbà lẹ́ni tí ó máa jẹ́ pé òun lẹ́lẹ́rù sọ́mọ́ pé ọlọ́run ọba tó lẹ́lẹ́rù nílànà ìdílé mẹ́rin òun náà ní jẹ́ àwọn àfáàwà wọ́n sọ wípé ọlọ́run ọba ti tó lẹ́lẹ́rìí gbèrè kan ó ní wọ̀lùkẹ́ kápábìláì ṣẹ̀rí ìdàgbì gbèrè kan ó ní wọ̀lùkẹ́ ọlọ́run ọba ìtó lẹ́lẹ́rìí ìyẹn pé ìwé tọ́lọ́run ọba gbélé mi lọ́wọ́ yìí òun náà ní kí ni ọ̀rọ̀ ẹ̀rẹ̀ yìí hàn láti lè kọ́

wàláwù ya àlámú ìdínàkàlà ọ̀sùn ọlọ́wọ́ gbàgbẹ́gbẹ́ ọgbà wípé bí yọ òjíṣẹ́ ẹ̀wọ̀n lọ́jẹ́ agbẹ́yẹ àyè lọ́lọ́wọ́ bá ti fi díẹ̀ múlẹ̀ wípé ànábì yọ èyí mọ́rán jẹ́ àmẹ́yà wípé àrìsàgbọ́nsà wàmá àrìsàgbọ́nsà ìlà rọ́bàtà ní àwọn ìjọba ọba mi tó lẹ́lẹ́rì ìdìkan òun tẹ́ẹ̀ bá ti lọ owó ọ̀rọ̀ tó lọ ń sọ̀kalẹ̀ ẹ̀ẹ́ bá ń bẹ̀ pé àmọ́ ní jẹ́ nínú òṣìṣẹ́ tẹ́ẹ̀ bá ka áyà yẹn tẹ́ẹ̀ka tẹ́ẹ̀ka tẹ́ẹ̀ka tẹ́ẹ̀ka tẹ́ẹ̀ka tẹ́ẹ̀ka tẹ́ẹ̀ka kò sí ní ẹ gbọ́dọ̀ ní ìkùnà ù conviction gbọ́dọ̀ wà fún yí bẹ́ nínú òṣìṣẹ́ ọlọ́run ó ti rí sáà wọn lọ sínú nínú ìrìnkè ọlọ́run ọba ó sọ fáàdà ní tí ó ṣiṣẹ́ ní kí ní ó dèrè kan lọ́rọ̀ olùsàárẹ̀ ó sì ti wà nínú ìwé tó ń jẹ́ kùránì ní ọ̀gá ẹ̀rí àwọn mùsùlùmí ààlẹ́rí ní ìlú kùránì lọ lọ́bàá bẹ̀rẹ̀ lọ́wọ́ nígbì lẹ́ni pé àlàyé fún mi ní ló jẹ́ kí ìsìláàmù ti jẹ́ òdodo náà ní pé wọ́n á sàlàyé ní ọjọ́ pé kùránì ní òdodo ní sàlàyé ló jẹ́ pé ìsìláàmù ní kẹ́lẹ̀sì dábíkẹ́ wọ́n sàlàyé lẹ́ pé ìsìláàmù ní kẹ́lẹ̀sì kí ló jẹ́ ẹ̀jẹ̀ nípa láti máa mẹ́rin lọ kùránì ní ilé ìrìn àti mẹ́rin wà táwọn ìsìláàmù ní kẹ́lẹ̀sì

ẹlòmí ẹmọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ìjọ kúrú ẹ̀rọ ẹ̀sìn tí wọ́n sì ní o wọ́n wá ní ìwé tó fi ń tẹ̀sì lẹ́nu yìí lọ mú orúkọ yẹn wá nínú kí ni o ẹ̀sìn yẹn ọwá ọ̀wá lórúkọ yẹn bẹ̀ ó ti tàbí ẹ̀sìn tó ń náà ẹ̀sìn tó sọ́gbà mú ẹ̀ ọkọ̀ wù ọlọ́mọdé a bá kí ni àníwá ààrẹ ọlọ́run sọ́tù bá kọ́ ẹgbẹ́ mi ààrẹ àìmọ́lẹ̀ nǹkan láyé àwọn tí wọ́n lẹ́gbẹ́ mùsùlùmí ṣe wọ́n àbẹ́ lọ́wọ́ wọn pé kí lẹ́rí yí wá kò lẹ́rì wọ́n kà ní pé ẹ̀ẹ́sọ́ pé náà ni àwọn mùsùlùmí òkè bẹ̀rẹ̀ tààrà àwọn mùsùlùmí àti ìṣẹ́ bẹ́ẹ̀ tààrà so látara bẹ́ẹ̀ òun náà ní pé ọba ó sọ wípé káfà bí láàbí ọlọ́run ọba ti tó ní ẹlẹ́rìí láàrin ní àti láàrin yí ọlọ́run ọba ti kí ni ọ òtítẹ́ ní àwọn alákọ̀ọ́kọ́ ni pé kí o ọ̀rọ̀ ọba tó lẹ́lẹ́rìí ti dínú ìkan òní pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run nọmba wọ́nà tí ẹ̀dẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀nà nípa ààrùn ọ̀nà àfikàrù tọ́ àṣùn àgbẹ̀gbẹ̀ ìjọ àpapọ̀ ọ̀rọ̀ náà ẹ̀rí ìyẹn ọlọ́run wá tó ní ẹlẹ́rìí ẹlẹ́ẹ̀kejì òun láàrin bèrè sí ìtọ́lọ́run ọba ń ṣe fẹ́sìn aṣọ bí ẹ̀fún ẹ̀sì kúkú nílẹ̀ lọ́pùsù láti ọdún bẹ̀rẹ̀ òdíkù àìgbẹ́yẹ mú àwọn ọmọ rí àwọn gẹ́gẹ́ wọ́n rí àwọn tí ìlú tí wọ́n rí yẹn kèfè rí rí wípé gbogbo ètò ẹ̀hún ó gbogbo ọgbọ́n àwọn ó gbogbo ọ̀gá tí wọ́n àwọn ti mùsùlùmí

láàrin ìlú àti láàrin orílẹ̀ káàkiri máa wá sí lọ ẹlẹ́dẹ̀ so ẹ̀rí òjìjú ní mùsáhádà ní àbáfojú nílẹ̀ ẹ̀rí mùsáhádà tó wà ń bẹ́ ìtàn tó kọ́ lẹ́lẹ́ tí ó lè ní fara fún wa ń bẹ́ gọ́ọ̀mù tí a lè ń jílé pẹ́kẹ́ múlẹ̀ wà bẹ́ẹ̀ lè múlẹ̀ wà ó ti wà ń bẹ́ ẹni náà bí a ti fẹ́ kọjọ́ ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ báṣà kọjọ́ rẹ̀ dá kí ẹni tí wọ́n wáyé ìrọ̀ abẹ́kẹ̀rẹ̀ nígbàtà tí mú wáyé ọ̀gá gbogbo ẹ̀rí kò rí ìrìn rí ní ìmọ̀ kí ni ọ lẹ́yìn rẹ̀ náà wọ́n máa ní ìdáhù ìrìnwòlìkìtàádù, ní ìdáhù àwọn tẹ́ ẹ tún lè béèrè lọ́wọ́ wọn tí wọ́n tún lè jẹ́ lẹ́yìn òun náà ni àwọn tí wọ́n ti ṣáájú lọ tá a ti fún níwèé kẹ́ẹ̀bá bẹ̀rẹ̀ láwọn ẹ̀yẹ bá àwọn àrọmọdọ́mọ wọn wọ́n tẹ́kù lẹ́ẹ̀lẹ́ tí wọ́n gbọ́ wípé àwọn kan ti wá kan ti jáwọn ànábí ọlọ́run tí wọ́n bẹ̀ ti sọ wípé nígbẹ̀yìn o ànábí kan bọ̀ wá kò sára ní kan tó wá tí ó ní sọ fáwọn èèyàn nípa àmì bó jẹ́ pé lọ́sọ̀ ara ẹ̀dá nípa àdàjá tí ẹnì kan bọ̀ wá nígbẹ̀ ní gbogbo ni wọ́n sọ tó ọ̀rọ̀ tó ti wà lẹ́ẹ̀lẹ́ni ṣùgbọ́n ọ̀dọ̀ àwọn ẹ̀wọ́n lọ́wọ́ ọ̀dọ̀ àwọn tó jẹ́ ife ibẹ̀ lọ́dọ̀ wọn kí lọ́dọ̀ wọn ilmù ní kìtà ìmọ̀ nípa gbogbo òwe sẹ́mà ọmọ lọ́dọ̀ wọn àwọn fúlàmì lọ pé àìkìtà ìjọ wá o àwọn áàlù kìtà ó lè túmọ̀ sí gbogbo òwe sẹ́mà

tí a bá lọ́dọ̀ àwọn ilẹ̀ rú ní ọwà àtúnwé wọn bá nàbí gẹ́gí ní o tí a bá lọ́dọ̀ àwọn ọ̀nà sọ́rọ́ ọwà àtúnwé gẹ́gí ní o gbogbo òwe tó ń bá tíwájú ẹgbà lẹ ní àwọn kan sọ wípé tèmí ló gbà wá èyí tó jẹ́ pé ó ṣàfihàn sí wípé torí ẹjọ́ torí ẹ̀sọ̀ kalẹ̀ òun náà ni àbúrò àbúrò sàlám ṣùgbọ́n wà fáwọn pé àdìsí àlékún tó wà mẹ́ nípa pé áyà sọ̀ kalẹ̀ torí mẹ́ àbúrò àbúrò sàlám kan áyà yìí nígbàtí àbúrò àbúrò sàlám wá ó wá bá òsùnmọ́rùn nígbàtí àbúrò sàlám ó wá wá ó ní usman jíjí ìlú tọ́pìkà mọ́ wá láti wá rìn lọ́wọ́ usman wá fún ní ọgbà pé kó jáde táwọn èèyàn ní pé nínú àwọn tó lè tí kèké sàwọn ìlú gẹ́gẹ́ bí àbúkù náà gẹ́gẹ́ bí ọtún wá ó ní ó kúrò jù jáde pàtàkì wọn kúrò torí pé ìwọ ànábì ti sọ pé wà náà àwọn tí ó jáde nígbà tí wọ́n bá fẹ́ wá pa mí ẹni tó lóore ìwọ jẹ́ fún mi sọ lọ́kàrà bẹ́ẹ̀ ó jáde ó pa àwọn ẹ̀lá kí ti ẹ̀yẹ ìyá èmi náà ni ò jẹ́ mùsùlùmí fẹ́ tẹ́lẹ̀ ó kọ mi báyìí ní jẹ́ inú ìwáyà tó ń jẹ́ òṣèlú ànábì lọ́kàrà wá sọ mí di Abdullah sọ ọwọ́ àfẹ́kẹ́ àwọn àyà báyìí nítorí ìgbè lórí sọ̀kalẹ̀ ọwá kààyà yìí ìgbàwọn ìjọba gbé rárá ó kà mú ayà yìí wá ní kò ní jẹ́ ipẹ́ ó tó ní ẹ̀sọ̀kalẹ̀ torí pé jẹ́nẹ́rà alákọ̀ọ́kọ́ ni pé sún àfáǹkà ìṣọ́tò ọ̀rọ̀ àbìyà ọ̀rọ̀ dáadẹ́ ń sọ yìí ọ̀rọ̀ ìlú màdínà gẹ́gẹ́ bí àwọn apá ọ̀rọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀ Eh, torí ẹ̀kọ́ ni ayà ìdí sọ̀kàwò wọ́n lè mú àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wá pẹ̀lú jẹ́ pé àwọn afá wa jẹ́ pé jẹ́ pé áàmù lágbọ́dọ̀ sí náà rẹ̀ gbogbo àwọn tó bá fi jẹ́ wípé ìmọ̀ ń bẹ fún tọ́lọ́ bá fi sọ wípé pàtàlù àwà zikiri síwájú lẹ́yìn ọ̀pàmà kí ni kára ọbẹ̀rẹ̀ ẹlọ́bẹ̀rẹ̀ ọmọdé wáyé ní lọ́dọ̀ wọn tẹ̀bá ń tẹ̀tẹ̀ òfin tó ti tẹ́ ẹlọ́bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn wáyé náà fẹ́ ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga ó ní wà ní kúńtà sí ìṣákí nípa àǹsánná ìrẹ́ríkà wà nẹ́bí gẹ̀gẹ́ tó bá ń ṣe èlédí nípa gẹ́gẹ́ àṣọ̀kalẹ̀ fún ẹ ìnà ọ̀pá ti alìlẹ̀ nínú ẹ̀kọ̀rọ̀ òun náà kìtàbà bí tọ́pù òun sáfù náà lọ béèrè lọ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ti ń ka ìwé síwájú ìwé lọ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ti ń ka ìwé síwájú ìwé tó lọ́gbàrà bẹ́ẹ̀ òun náà ní pé general àwọn ará yìí ìwé jọ túmọ̀ ara ó tún lè fà lọ bá àbí náà pé ká níbi náà béèrè lọ́wọ́ wọn gbogbo nípa ìwé tó wá láti sánmà gbogbo wọn pátá ẹyẹ kò lè jágòjì sí wọn ìsìláàmù lè jágòjì sí wọn ìjáàmù bí òní méjì ní ọba nàbí ló jíṣẹ́ ọlọ́run kò lè jágòjì sí wọn láéláé torí ẹ̀rọ ìgbẹ́ ìgbẹ́ nínú àwọn tó ṣe yìí dàbí gbogbo wà àwọn tó bẹ ti sáyẹn nípa ìjágòjì òun ni wọ́n rákọ́ tó dúró náà pẹ̀lú wa wọ́n rákọ́ tó dúró náà nígbà náà ní gbogbo ìgbà wáàyí tí wáàyí tẹ̀lẹ̀ sánàbí nínú gáàrù ìrà sánàbí wá padà sílé tó dúdú bẹ̀rẹ̀ sí mú tó lọ bẹ́ jàmìlúrì tó dúdú bẹ̀rẹ̀ sí mú tó tí wá ẹ̀ẹ̀ kọ̀díjà wá dìde ọwá lọ sọ́dọ̀ ọkù rẹ̀ wọ́n lákàtúmọ̀ lọ́fà láti lọ sàlàyé fún nígbà tó sàlàyé fún dáa òun sọ wípé ara wà náà mú ìgbẹ́ pẹ̀lú náà mú sí ọ̀nà revelation orí tí tí ṣẹlẹ̀ sí ni ẹkú wà náà revelation ni àyẹ̀lí àjá olùrọ̀rù ara múùta irú tó ọba sọ̀kalẹ̀ fún múùta ó ní ọwá ń tẹ́ ní òun wọ́n padà yóò ti ìkúrò ní ìlú rẹ̀ yóò wọ́n padà lè kó mẹ́ wọ́n wà ní kó mẹ́ sọ́rẹ́ kọ̀díkà ni wọ́n lè kó mí àwọn olè wọ́n padà lè kó mí tó bá bẹ́ wà ń tánà ní ọ̀dọ̀ owó ìdílé nínú owó ọ̀nà àmàdì owó gbóhùn ọjẹ́ tó lè wà lọ́dọ̀ nígbà náà láti rà nílé lórí ìdàbálàgbà náà nígbà náà lẹ́nu gẹ́gẹ́ àwọn afáwágbà ìjẹ ìwárọ́kọ́ dúró náà fà ó ti gba ìsìláàmù nìyẹn pẹ̀lú nínú pẹ̀lú gbóló ìpàṣà tòjú ó ti rẹ́bí ìgbé káàkiri ìfẹ̀mọ́ wa ó ti rẹ́bí ìgbé tó lọ́pàá bẹ́ẹ̀ àwa mùsùlùmí ẹlẹ́rìí máa jẹ́ pé àmẹ́kíkẹ́ ti sọ̀rọ̀ àwa áàrùn ìfẹ̀ta ẹlẹ́rìí ni wọ́n jẹ́ pálíkẹ́ ti sọ̀rọ̀ ọ̀hún ẹ bá ti ń bí mímọ̀ nípa ìwé tí wọ́n lábẹ́ ọ̀dọ̀ ọlọ́run ẹlẹ́rìí lọ́gbọ́dọ̀ jẹ́ nípa wípé àmẹ́bí òṣìṣẹ́ ọlọ́run lójẹ́ pé ọlọ́run bá tó lè ṣàtìṣọ́ ara wọ́n lè ṣe ọlọ́ni awọ́lọ̀ jẹ́ fún láwọn ààyà ààbò ya alámàwọn olàmà ń bá ní ìṣẹ̀rọ̀ àfihàn ọlọ́run ni ó ti tó ní ààbì fún èsì kẹfẹ́ rí mẹ́kà pé àwọn tó jẹ́ wọn pàdú ìsọ̀rọ̀ ní wọ́n mọ̀ nípa ànábì láti pọ̀ wá wọ́n mọ̀ nípa kùránì lókè jẹ́ pé àwọn kan wà náà ọba tí wọ́n kọ́ wá sí wọ́n kọ́ wá sí Nàìjíríà wọ́n wọ́n dẹ̀ rá Nàìjíríà wọ́n dẹ̀ bàbá Nàìjíríà jẹ́ wí ni

àwọn ọ̀sẹ̀lọ aláìmọ̀kan òdò wọn tó nínú kẹrà tuntun wà tó jẹ́ kẹrà ti ṣáájá òun náà ní pé ọwọ́ àbẹ́ kẹrà tó jẹ́ pé wọ́n ti ń kàfẹ́ tẹ́lẹ̀ wà mẹ́rin ìdí yìí wà mẹ́rin ìdí yìí nínú agbájẹ́sọ̀ wà mẹ́rin ìdí yìí wọ́n ní mẹ́rin kìkà wà mẹ́rin ìdí yìí ó ní ọlọ́run ọba nìkan ló tó ní ẹlẹ́yìn tó lẹ̀jẹ̀ rí mímọ̀ nípa gbogbo òwe ọ̀dọ́ náà fún wọn sọ àwọn ìdí ìdí olùmọ̀kìtà àìmọ̀ rọ̀sùn olùkìtà náà lórí ìdí àlẹ́bí máa nínú ìwé látọ̀dọ̀ wọn ní àyà kò sí jẹ́ mọ́lẹ́nu wa àlàmà orí làdúgbà èèyàn àpá nàbí látọ̀dọ̀ wa tó ó mọ ìwé náà látọ̀dọ̀ ọlọ́run ṣùgbọ́n ètò fi jùmọ́lẹ̀ tẹ̀lá àti wọn ká àwọn ẹgbẹ́ wa mọ́ ní ìgbà ọmọ ọlọ́run tẹ̀lá àti òkè jùmọ́lẹ̀ òkè ní nǹkan tí a sàǹfààní nínú ààyà tí a kàkàn a ma díẹ̀ nínú àwọn ọ̀nà tọ́jú ọ̀nà ìpé tí àwọn agbègbè ń gbà láti fi lè gbẹ̀jú ẹ̀sìn láti fi fi tako àwọn àmẹ́bí ọlọ́run ààrí ìgbẹ̀jọ́ tó pé láfíà mú ìsàwọn kọ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ lẹ́yìn ìgbàgbẹ́lẹ̀ tí mo lólówó mọ́lẹ̀ tó tako orí ọlọ́run ọba náà ga gbogbo èyí tó gbé ẹni tí ọlọ́ọ̀bẹ́ tẹ̀ ń tú gbogbo lọ́rọ̀ ẹgbẹ́ ìlé lórí gbogbo àwọn tí ó tẹ̀lé ẹ̀rí táwọn ọmọ gbogbo wa ọlọ́run ọba gbogbo wọn láti fún wọn ní lọ́rẹ́ ká lọ́dọ̀ wá jẹ́ ẹ̀kọ́ bá nínú mi tẹ́lẹ̀ ká máa bọ́lá ìmọ̀ta ọlọ́run ọmọ níbi ìgbà ohun nínú ìkìtà ẹ̀ bá ní mímọ̀ ní kọ́ wá máa tẹ̀lé kìí ta láì mọ̀ká olóògbọ́dọ̀ mọ̀ tẹ̀lé àwọn ẹgbẹ́ gbogbo òwe tó ṣáájú lọ àpàjá sílẹ̀ ní pé ó jẹ́ ẹlẹ́rìí fún kí ni ó fún àkọ́kọ́ rẹ̀ ó dẹ̀ jẹ́ lẹ́rìí fún àmọ́bí nígbẹ̀yìn àti pé onímọ̀ ojú aláìmọ̀ta àwọn yẹ̀rú rí tó jẹ́ àmì ìpẹta wọ́n jẹ́ àmì ṣe fún lọ lọ́gbẹ̀gbẹ̀ ọlọ́pàá máa ń fara lọ́wọ́ yẹ̀rú rí tó jẹ́ ìwé ẹgbẹ̀ lọ́dún lọ́gbẹ̀ wọn dọwọ́ bò ṣùgbẹ́ tó bá ní nínú ó sì ẹ̀dù sí ni ó aláìmọ̀kára àwọn mùsùlùmí aláìmọ̀kára wọn ọlọ́pàá wá rí pa àwọn sọ́dọ̀ àwọn yẹ̀rú rí tí wọ́n lọ mọ̀tí nílẹ̀ lọ́dọ̀ wọn tí wọ́n bá fi pamọ́ tó lọ́kàwà bẹ́ẹ̀ ilé ìrìnkà sí ara yìí ti ọ̀rọ̀ sàfún wọn ilé lè parí ẹ̀sẹ̀ ṣòro ọ̀rọ̀ ọ̀rọ̀ tàbí àwà máa lọ sí ọ̀rọ̀ pẹ́ ṣòro ọ̀rọ̀ ọ̀rọ̀ lóṣù àti ẹgbẹ̀rún sóra nínú wọ́n a sọ àwọn ọ̀rọ̀ tí ó ti pàtàkì tó ẹka sọ níwájú náà بسم الله الرحمن الرحيم الإسلام تلك آيات الكتاب المبين náà sọ orúkọ gẹ́gẹ́ máa fi rí súrọ́tù hud a rí súrọ́tù Ibrahim a rí súrọ́tù Yunus torí pé àwọn fi àwọn orúkọ àwọn ànábí ọlọ́run àti sọ orúkọ súrọ́tù náà Ìgbogbo náà lámùsọ́ ń kọ́ àlébí orí súnrá tí wọ́n kàmù. So, a fi sọ orúkọ súnrá tí wọ́n sọ. Nítorí tí wá ní, a lè sọ wípé àáyà yìí, àsúnrà nígbàrí ọ̀gọ̀ọ̀rọ̀ àáyà tó wà nínú ẹ̀ ọ̀rọ̀ nípa ànábì Yúsúfù ọ̀dọ̀ ọ̀nà bá sọ láti kékeré tó fi dàgbàlagbà irú ẹ̀ọ̀dẹ̀ tẹ́lẹ̀ sí ìkẹta nínú àwọn àtọ́jà àwọn ọlọ́gbọ́nà sọ̀rọ̀ wọn láti ìbẹ̀rẹ̀ tó fi ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ọjọ́ ọlọ́pàá lè sọ bí wọ́n ti ṣe dáwà lẹ́bìtà àwọn ìrìn ara ẹ̀dọ́ àwọn bá ń sọ̀tàn rẹ̀ tó tún pọ̀ mọ́sá ni ọlọ́pàá nípa mọ́sá lọ́pọ̀ lọ́pọ̀ ṣùgbọ́n àbá wa sọ pé a ti wà ní kíṣọ̀tì ìlẹ̀kọ̀ọ́ òun náà ni kíṣọ̀tì ìtàbókùjù nínú ọkọ̀ àánì òun náà rí bí ọ̀rọ̀ ìtàn àmẹ́bí ọ̀rọ̀ ọ̀rọ̀ àyà tó wà ní sọ́tù lóṣù 111 òun náà ni àyà ìtọ́wà ní sọ́tù lóṣù gbogbo ẹ̀fà táyẹ́yẹ́ sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà ni ó yẹ̀pánupa àwọn àpá ìpìfà kọ́ nípanupọ̀ àwọn àfá ó sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ lẹ́ẹ̀kan náà ni nípanupọ̀ àwọn àfá wọ́n Yúsùfù bẹ́ẹ̀ wọ́n náà sọ́rọ̀ ní olóòkọ́ ní sápà ní àárùn olórúkọ nínú sóràtù gọ́ọ̀fẹ́ orúkọ ní sọ́kù gbọ́nkú ó lè ẹgbẹ́ àwọn àfá àwọn ọmọ mú àwọn ọ̀rọ̀ wá ọ̀rọ̀ ní wá tí wọ́n sọ wípé àwọn akẹ̀kẹ̀ yọ́rọ bá nìbí lọ́rọ̀ kan wá ní wípé ìwọ ànábí sọ̀tàn fún wa ìgbà tí ó gùn dáadáa àníjì ṣùgbọ́n ààrẹ ìjọ bí jẹ́ múlẹ̀ lọ́mọdé sọ bẹ́ẹ̀ sọ ẹ̀rí wà tó mú wá tọ́jú ọjọ́ pé wọ́n àdẹ́bì ohun bá sọ ìkàkún wọn àwọn kan fi bí ẹ̀rí náà inú tí àtàǹkì ní alìmọ̀tọ́lìbìlà àríyà sọ àwọn kan fi bí rẹ̀ múlẹ̀ wípé wọ́n ní kánàbí ò sọ ìtàn fún àwọn ìrànẹ́bí ti wá sọ ìtàn yíṣù fún ọ̀rọ̀ inú kẹsìdà fáwọn tó bá rí àwọn gbá ìjẹ́ àwọn ẹ̀wú bí ní wọ́n ti àwọn ọ̀sẹ̀bọ̀ sáàbì wọ́n bú wọ́n bẹ̀rẹ̀ ìgbé tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ àgbàbí nípa wípé ìlọ́pàá tí àkúrù àti gbogbo àwọn ẹbí ẹ̀ tí wọ́n fi kúrò nílẹ̀ sáàmù tí wọ́n fi padà sílẹ̀ mítọ́ sàárì àwọn sọ̀bẹ́ mọ́tàlá àti rẹ̀rì tó ń fi sí gbogbo àwọn nǹkan yìí múlẹ̀ wọ́n ní kó yọ ẹgbẹ́ sọ́ọ̀tù yóò ó kù tààtà bí ẹ̀ lára bí ọmọ àlọ́tí màdínà òun náà ni sọ́ọ̀tù Yúsúfù òun náà ni ó sọ kalẹ̀ ọlọ́run ọba ti wá sọ nìkan gbogbo ẹ̀ pàtàyáyá ìtọpamọ́ ni àwọn tí wọ́n jẹ́ àwọn àmìsì káàkì wọ́n kúkú máa díẹ̀ níbẹ̀ wọ́n lè fi fi rọ́kún ṣùgbọ́n ìsìláàmù mú ètò lódòdó wá ààrẹ ní kankan náà wọ́n ti káàkì tó bá jáde tó wá takò ọlọ́run wá ní bìbáríkà ní àbá ìrìnàjò ìdí nù ilé ìta ọlọ́run eléyìí nínú àwọn information akọ̀rọ̀ ní ìtọ́jẹ́ wípé àwọn ọlọ́run ọba ń tàwà fún so ọlọ́run bá máa ń sọ ìtàn ìtàn Mùsá ìtàn Yúsúf torí wípé nínú ìtàn tọ́lọ́run bá bá ń sọ ọ̀rọ̀ nílà kàríkàádà sí ikọ́ sọ fìlìm nígbùnà tó wọ́n ní olè àgbà àwọn òní sọ̀tàn kan fún nípa àwọn àlẹ́bí ọlọ́run àfikọ́ jẹ́ pé nǹkan tẹ́ ẹni múlò ọmọ àlẹ́bí ní ohun àlẹ́kẹ́ sáwàdà ìsì kẹrin lọ́dọ́dọ́ fún nínú kẹrà mi làkọ̀ríkàádà sí kíkọ́ fìlìm kẹrà mi lè lọ́kọ́ rẹ̀ sí ikọ́ sọ fìlìm wà fi kíkọ́ fìlìm nígbùnà tó wọ́n ní olè àgbà níbi ìkan lóṣù tàbí tó wò tàwọn àmẹ́bí ọlọ́run òun náà lọ jẹ́ wípé nǹkan tẹ́ẹ̀lì mú yọ wà bẹ́ bó jẹ́ pé ìkàdá fẹ́ máa sọ fún wa yìí àwọn nǹkan tá a máa rí mú ọwà bẹ̀ kéèsì wádà kéèsì kan eré ọkànjọ bí ìgbà sí èèyàn náà rẹ̀ ti sórí tó yẹ pé ayé orílẹ̀ ayé àwọn tó yẹ fún lọ sọ́jú nǹkan tí wọ́n fi ṣe bí eré ìsọ̀rọ̀ eré ìsọ̀rọ̀ eré ara ọ̀rọ̀ tó ṣe pàtàkì òun náà ni ọ wà nínú sórẹ̀ ọlọ́ba bẹ́ẹ̀ sọ ipò tó ga ń bẹ fún àmẹ́jì yusuf ọlọ́run ọba kẹ́ẹ̀kì ó dẹ̀ pààkì ọlọ́run ọba mẹ́rin ó jẹ́ fáà ọlọ́ba bẹ́ẹ̀ sọ bó ti dá wọn bó lẹ̀ ti bá wọn bó ti ní sùúrù gbogbo àwọn tẹ́jú tọ́lọ́run bá fi jẹun gbogbo bó ti páàsì níbẹ̀ òun náà lọ́wọ́ bá fẹ́ kí a mọ̀ aláwọn jọmọ́ kan ó kọ àwọn jọmọ́ yẹ àjá rídà ní ó ń pè wọ́n àwọn jọmọ́ kan tọ́ ìfàtúlẹ̀ àjáríga olóòtúrẹ̀ àjáríga àríkí òun wọ́n tí wọ́n tọ́ ìfàtàwà nínú àwọn kọ̀wárí àwọn tó pẹ̀lú kọ̀wárí àwọn tó jáde ní ẹ alì àwọn ń gbàjọba lọ́wọ́ wọ́n gbàjọba ní ẹ̀kọ́ yọ pé ìjọba òṣè dáadáa wọ́n wà gbàjọba yẹn kó lọ́wọ́ rẹ̀ àwọn adájọba ti yẹra wọn nípò ó ṣe àìṣe kan láì wọ́n bá gbàjọba kó lọ́wọ́ ẹ̀ wọ́n máa ń jáde èdè àwọn tí wọ́n ọmọ mẹ́sì lè kòkó oko ní ọ̀gá àwọn ẹgbẹ́ àti ní àjárídà yìí omi àbùkẹ́ ní múnà àjọ wọ́n jáde nígbàtí ọgọ́rùn-ún alákọ̀ọ́kọ́ ọwọ́ parí ẹ̀ ni wọ́n jáde àwọn wọ́n ní àwọn ṣùgbọ́n àwọn máa jẹ́ bí ẹlẹ́sìn ní sọ́nà yúsùfù wọ́n ń bá ní wọ́n ni kí ẹgbẹ́ ìjọba ìsọ́nà yúsùfù wọ́n ń bá ní alákọ̀ọ́kọ́ wọ́n ni súrà tó gùn ní súrà tó bá ti gùn ọlọ́mọ sọ̀kalẹ̀ díẹ̀ díẹ̀ ni ìyẹ́ wá lọ ní sí àìsàn òṣèlú ọlọ́run sọ àwọn àfáàdẹ̀kùn alẹ́rìí wípé olùdílú sọ̀kalẹ̀ táwọn afọ́ àìgbàlẹ̀ láti ẹni lókè pẹ̀lú sọ́rọ̀ tóbi wọ́n sọ̀rọ̀ níbi ìdíjẹ́jẹ́ ní ọ̀rọ̀ olè jẹ́ alágídí ni wọ́n wò nígbà nǹkan tí ẹ̀bá ń sọ a máa rí àwọn ìyàbẹ́ iná tí wọ́n jáde nínú ẹ̀sìn tí wọ́n máa fi èèmù ẹ̀sìn tí wọ́n tẹ́ bá dẹ̀ pé wọ́n ṣàkíyèsí nínú ẹ̀sìn òbí gbà ń so wọ́n kọ́ mọ́ ẹ̀sùn nínú wa àwọn afáàsára ìfún wọn ẹlẹ́gẹ̀ẹ́jì wọ́n ní ọ̀rọ̀ bí ìfẹ́ ká máa sọ̀rọ̀ olólùfẹ́ mo nífẹ́ nìkan ẹ̀mọ́ wá fẹ́ sí ní wà ní kùránì sọ jẹ́ rárá kẹ́ẹ̀kì ní kẹ́ẹ̀kì kẹ́ẹ̀kì wọ́n náà ti jà mẹ́lìsà sọ́rọ̀ nítorí àwọn tọ́rọ ọba máa tẹ́bù ìdìbò nígbà pé ìjà kì á má òun náà ní ẹgbẹ́ pé obìnrin tó dáa tó lówó lọ́wọ́ ọwọ́ pè pé wọ́n bùn lájọsí pọ̀ láì pé wọ́n jọ́kọ́ rẹ̀ ọwọ́ sọ fún pé kí ní àtọ́kùn náà mo bẹ̀rù náà tó lọ́ra kẹ́sì ní tó rẹ́ ní ọlọ́run ọmọ ní jẹ́ǹtì ó lè fi jẹ́ǹtì àwọn dínú ọ̀rọ̀ àti ọlọ́run

kẹ́bí ọmọ wọnú ara wọn lọ́nà ìyẹ́tọ̀ ẹ̀sìn wá dáàbòbò torí ẹ̀lú jẹ́ tó tako zinel pé èèyàn gbọ́dọ̀ máa tẹ́ èèyàn gbọ́dọ̀ jìnà sí kọ́dà kéèyàn ọ̀rọ̀ opportunity tó rí ah wọ́n lè ní ọ̀yọ́kọ́dọ̀ sí tọ́wọ́ fẹ́ opportunity ní lẹ́yìn ẹ̀gá ní rí nìyàwó lẹ́yìn ẹ̀gá lọ́wọ́ nìyàwó ọ̀rọ̀ bá wá mú sáǹpù rẹ̀ wá nínú ẹ̀sìn tó dára lẹ́yìn kò bí fẹ́ ọ̀rọ̀ fẹ́ ó ìbẹ̀rẹ̀ sọ́bù Yusuf láti ìbẹ̀rẹ̀ tó fi lópin gbogbo ẹ̀fàtà ayẹyẹ tí ó jẹ́ ẹ̀kọ́ àti wà ọkùnrin káwà sọ ẹ̀kùn kẹrí ìsúná ajẹ́rọ̀ wọ́n padà wà á ti ní ara rẹ̀ pọ̀ ẹni tó ti mọ́lẹ́ ní kọ́ ní fún ní tó olùdó àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà fún àpígẹ́lẹ́yẹ̀lẹ́ táwọn ọmọ rẹ̀ ní jẹ́ àwọn ọ̀hánì àwọn afáwà wọ́n ní tí ló gbé tó jẹ́ ipẹ́ ìsìnbà pèlè ìsìnbà tọ́ ìsànkẹ́ jáde wọ́n ní tí ló gbé tó jẹ́ wípé ọlọ́run ọba ó sọ ìkàìkọ́ àrẹ́bì wọ́n ní nǹkan méjì ni ọlọ́run ọba fi wo ipò kánàbí wà lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ májáwọn kòrẹ́ṣì ipò kánàbí wà lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ tí wọ́n jẹ́ kí ni o tí wọ́n jẹ́ kòrẹ́ṣì torí ilé ó dàbí ipò tí lúsùfù náà lọ́dọ̀ àwọn ọmọ ìyá rẹ̀ èyí tẹ́jẹ́ wípé òun náà rí àwọn ìnira tó ga látọ̀dọ̀ kí ni àwọn ọmọ ìyá rẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé ànábì náà ní orí kí ni àwọn ìnira tó ga lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ kí ni àwọn ẹbí ẹ̀ wọ́n wá mú àwọn ọ̀nà díẹ̀díẹ̀ wá pé ànábì àti Yusuf wọ́n tún ní àwọn gangan tí wọ́n fi súnmọ́ra wọn ọlọ́wọ́n bá káàkà pàtàkì tó sáfìkì sí lọ àmàtà ikú fún ọlọ́run òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ní yúúsù kẹ̀yìmọ́n ìbùnulẹ̀kẹ̀yìn ìbùnulẹ̀kẹ̀yìn ìbùnulẹ̀kẹ̀yìn yúúsù ẹni àpọ̀lẹ́yìn ibi tó tún ti wá gbà wá àìrí ṣùgbọ́n gbà wá àyè àpọ́lẹ̀ ẹgbẹ́ bí orí Yakub Yakub ẹjọ́ bí orí kí ni ó ẹjọ́ bí àkọrí kí ni ó ìbọn àwọn ìpele mẹ́ta wọ́n lọ sọ́pọ̀ mọ́ àdísì àmẹ́bí náà pé àrẹ́bí ní nínú lọ àṣìtọ̀pá ní wálábí ìgbọ̀rọ̀ ní ìsìmàkì ọlọ́run ọba chus nínú àwọn ọmọ ìgbọ̀rọ̀ yìí ọlọ́run ọba já ìsìmàìl yọ ìsìmàìl wà ní wálábí ìsìmàìl nínú àwọn ọmọ ìsìmàìl ọlọ́run ọba wá yọ bà ní sinana àwọn àrọmọdọ́mọ sì náà ọlọ́ọ̀bá tán wọlé náà àwọn ọmọ ọlọ́ọ̀bá tán wá yọ màtọ́fà nígbà ní kì náà ọlọ́ọ̀bá kùrẹ́ìṣì jáde náà ẹnìkan ní jẹ́ kùrẹ́ìṣì ọlọ́ọ̀yọ jáde gbogbo ọ̀rọ̀ wa tí ó ti jáde láti náà bà ní aṣíù ọlọ́run ọba yọ ọlọ́run ọba tí ó ti ní kòrẹ́ṣ bà ní aṣíù wà tọ̀pá ní méjì náà lè bá mi aṣíù ọlọ́run ata láti náà bà ní aṣíù wọ́n kọ́ nẹ́bí Yusuf pẹ̀láwọn ọmọ ìyá rẹ̀ ànẹ́bí pẹ̀láwọn kòrẹ́ṣ wọ́n tó wá kọ́ nẹ́bí ànẹ́bí pẹ̀láwọn ìyẹ̀wú tó fẹ́ lọ bá nínú Madina ìtàn ẹni kọ́lẹ́ṣà pẹ̀lú àwọn ẹ̀láàkọ́sọ tó fi abẹ́rẹ̀ àlàyé ẹ̀fún àmì ọ̀la ìtagbọ́ rọ́dẹ̀kọ́sọ ọlọ́pàá ìgbọ́n ìdákùnrin ọ̀sẹ̀lẹ̀ òbídé òbí ni wọ́n pé tí ẹ ṣé ó ń bọ́ nípa ìdára ní ayé àpapọ̀ sílọ̀ nàìjíríà tó sọ̀kalẹ̀ ìmọ̀tìmọ̀ àti ayé ayé àpapọ̀ sílọ̀kùn tó sọ̀kalẹ̀ ìmọ̀tìmọ̀ fún ìmọ̀tìmọ̀. ṣé ìsọ́bẹ̀rẹ̀ ìrò náà ní pé tí wọ́n bá sọ iṣẹ́ ayé ita tó wá fọ́ síbù bóyá gẹ́gẹ́ tí màá fi yàrá wà kárí àyà màdàmíyà bẹ́ẹ̀ ibi tí màdàmíyà bá wà kárí àyà màkíyà bẹ́ẹ̀ ìdáhùn méjì olùdáhùn yìí ní sọ́kí gbẹ̀rẹ̀ lásìkò ti lọ ó bá ti rí sàlàyé ẹ̀ lọ́nà náà dáadáa sí i lásìkò ti lọ ìdáhùn yìí kò náà ní pé ẹ̀rí tó fìdí múlẹ̀ ní wípé gbogbo áyà tó bá sọ̀ kalẹ̀ síwájú gánà bí o tó ṣe ìdíra olè ìsíyà èyí tó bá sọ̀ kalẹ̀ nígbà ní ti ṣe ìdíra tán orí nínú olè mọ̀dàníyà àwọn àníwò àyè tó ti yẹ kó tó tó wà fún kó sọ̀ kalẹ̀ àmì áyà tó sọ̀ kalẹ̀ mọ́kà lẹ́bà ní ju àmì àdínà bàbá ṣe bá tún mọ́kà àwọn àṣẹ àjọsùn wọn náà tó ọ̀rọ̀ bàbá bẹ́ẹ̀ àyà ìgbéra kà sí lọ nọ̀nà tó kílẹ̀ báyìí ṣùgbọ́n àbá àbọ̀ dájú lọ àwọn dájú pé àyà kan wà lẹ́yẹ́ pé màkíyà nínú màdàníyà màdàníyà nínú kí lọ màkíyà nínú sábì yusuf ní ìsinmi wọ́n máa àyà mẹ́ta kan wá láti ní màdàníyà ìyá àbá àbọ̀ wípé sọ àwọn àyà náà wípé wípé àwọn àyà náà kò fìdí múlẹ̀ ìdáhùn àbá ní wípé

nínú sílù tẹ̀sí láti lè mọ ààyà kọ̀ọ̀kan ìgbé ààyà tó ń sọ yóò wọ́n jẹ́ mẹ́ta lè sọ kalẹ̀ wọ́n yẹ sọ rí fídíò ní jẹ́ mẹ́ta wọn máa rẹ̀ tó mọ̀ aláwọ̀ rẹ̀ náà nípa pé wọ́n fún ìyàwó àríjà àríjù àríjù ìgbàlá ní ọkọ̀ bá àríjù àmọ́ ń bọ̀ so ẹsọ ọ̀rọ̀ kan rí pé ó ti àwọn àfáàfẹ́ pé ó ti gba ìsìláàmù kan ṣe àmẹ́lìkọ̀ gbọ̀gbọ̀ wà ní ìsìláàmù kan ló ń gba ìsìláàmù náà wà ní ìgbà ìsìláàmù so eré ó wá fẹ́ mú ìlú pé ìlú pé táà lè sọ pé òun ní àkọ́kọ́ gba ìsìláàmù lọ́nà ẹgbẹ́ àfáwà ẹ̀rọ ti máa ń sàárè ní pé ẹni tọ́gbọ́gbọ́dé ní àkọ́kọ́ náà ìjọ́ kọ̀díjà ní ẹgbẹ́ ti gbà fún ẹgbẹ́ ìwòrán ìdáná wọn sọ kọ̀díjà ní àkọ́kọ́ fọ́ọ̀tì ọkọ̀ gbà ó ti nà bá nàbí èrè dáadáa ní láti nínú wọn èrè èrè ti gbà wọlé kó ló gbọ́dọ̀ wọn fẹ́ ìlú lórí àkọ́kọ́ tó lórí so wọn tó mú lọ́fọ́ ìlú tẹ́lẹ̀ wọn lọ́yà àjọ sí ní òun nàbà sí ọ̀là àwọn àwọn ìjàgbé àbẹ̀rẹ̀ èèyàn lè jàgbé àbẹ̀rẹ̀ tó ìgbà ọ̀dà ẹjọ́ wá fẹ́ dàbí ìgbà fún náà wẹ́ ìgbà tó ìgbà ní máa máa dá ọ̀rọ̀ ẹ̀mí ọ̀la ni olùkọ́ ló bá fi dá àsìkò tí a máa kí wọn lọ́wọ́ lọ́dọ̀ ìgbà abẹ́ bẹ̀rẹ̀ kankan àwọn ìkàwọn ìṣàdúrà ó ní kan tó burú níbẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ bá kan mọ́tò náà fi pé bí màdá ń kọ́ sí àwọn tó yàtọ̀ sí wọn ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ tàbí àwọn afẹ́fẹ́ ìjókòó wọ́n tàbí àwọn afáàmọ́ ẹgbẹ́ tàbí ẹgbẹ́ ọ̀dẹ̀ máa bá ń bẹ̀rẹ̀ tàbí ọmọ sí lọ oníwèrè tí a bá bẹ̀rẹ̀ ìjókòó ní jáde dáadáa àwọn ẹgbẹ́ náà mẹ́ àjọmẹ́ àwọn àdúgbò ọlọ́mọdé lásán mẹ́ kò tẹ̀sẹ̀ ọmúlẹ̀bẹ̀ kò tẹ̀sẹ̀ ọmọ ẹgbẹ́ jáde àkọni afẹ́fẹ́ ìjókòó náà máa ti délẹ̀ ní ọlọ́kùnrin ọlọ́run ṣùgbọ́n lọ́dọ̀ àwọn arílì àwọn káwà àwọn ìgbé ìgbé kí àlàyé ọ̀fẹ́ wà ní ọ̀dọ̀ àwọn kájú ìgbé náà òun jẹ́ láti ṣe ìdílé àní òun ìpò problem máa wà ní ẹ̀yìn ìlú ọdún bá ti jẹ́ máa tó dájú lọ́tẹ́ bíbí ara ẹni tó ọdún ní àwọn ọ̀dọ́ ìpín nínú ara so ọ̀dọ̀ àkábájẹ́ lọ́nà bí ìta ẹgbẹ́ ìnáwó ẹgbẹ́ tí nígbà àwọn ọmọ wa ẹgbà tó kọ́ sí àwọn ọmọ ìlú ìlú